علي من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت أنتم الله وبالا نجلو أنت رأيكي أتيك فوال فاوة أولو فاوة أولو شكاوة wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́nkọ́ bánábí látàwọn ará lè látàwọn sọ̀hábà rẹ̀ àmdẹ́lọ́wọ́ bá kó sànú àwọn náà tọ́lọ́wọ́ òbí wa àwọn alfáwa àtàwọn ọ̀gá wa gbogbo àwọn jàmá lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọ tó àfààní ẹ̀yí wa kó láyà kẹrù kí àmì kí fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní òrọ̀ ọjọ́ òní wọn ni ṣẹ́rù mọ̀tá ilẹ̀ jẹ́ àìlíyà àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa ẹ̀sìnbọ̀ ọjọ́ àwọn jàhílíyà ìkọrùgbùn ìlàlùlábi gábẹ̀ ilẹ̀ kòbó ìmọ̀ àtọ́gbà wọn jẹ́ ìfọ́nà ọba wọ́n lè máa jú àwọn nǹkan ọ̀sẹ̀ ilé sàárì ó bí wa wọ́n lọ bí sàárì àwọn ènìyàn wọn àdúgà sí bá ní àwọn ìtàwọn jọ́ ìfọ́nà ọba rẹ̀ ó tí wọ́n ti kí láwọn fi dùn wọ́n dùn gan tó tọ́lọ́ ọ̀bà rẹ̀ àmọ́ ẹ̀ lọ bí sàárè lórí dùn ó di wà àmẹ́bí sọ̀rọ̀ láwọn rẹ̀ wọ̀ sẹ̀lẹ̀ níjọ́ kan sàábì kan ní mo fẹ́ lè bí ọ̀rọ̀ níbi báyìí báyìí báyìí ọdún sọ̀rọ̀ àbẹ̀ pé á ah, tó máa bí ọ̀rọ̀ bẹ̀ nínú ara o káwọn ló sàkán ní ìtútù máa sọ ara rẹ̀ bẹ̀rẹ̀ nílẹ̀ bí i àìmọ̀ fún mi ní kí wọ́n náà kú máa dúró pẹ̀lú àwọn olóògbé àná àbí bàbá kọ̀ fún ó di yé wa báyà àwọn olóògbé máa sọ kiri àwọn ọmọ àti ìjọ yàtọ̀ abẹ́ ó di yé wa àfẹ́ àwa Muhammad bin Abdul Wahab ọlọ́nkọba fẹ́lẹ̀ sáré àfẹ́ àwa sọ́ọ́lù bin Fawzan bin Abdullah al-Fawzan ìṣẹ́rù ní takarubu mi lọ́lá di jábẹ́ ní ilẹ̀ kòkó inú ti fi jà ìléyà òun náà ni dùn kan ní ẹgbẹ́ àwọn sáré المسألة الرابعة والثمانون number 84 azabuhu inda kubur ma jun kalaga sare shar'u qala Allah ta'ala salli li rabbika wanhar kin fọlọ́wọ́ bá rẹ̀ kò fi dínkà fọlọ́wọ́ bá rẹ̀ láti bọ́ ọlọ́rin kala kí n fún yẹn bẹ́ẹ̀ náà nǹkan rẹ̀ wọ́n ní àgbà wájú tó gánà ọlọ́run láàdùn sí àwọn ọdún kan olómìnira yẹn ọlọ́ọ̀nì kan làádùn kan fún ẹyẹ rí kéré máa àwọn ọdún kó tó rẹ̀ lómi tó tọ́lọ̀ ńlá rẹ̀ jù ó di yé wa kọ̀ọ̀lá ọ̀tà àlà fọ̀sọ́lì lè rọ́bì káwọn ní àlà kí ọlọ́wọ́ ọba rẹ̀ lẹ́yìn náà kò dùn kan tó rẹ̀ ọlọ́wọ́ ọba rẹ̀ قال تعالى قل إن إنني أداني ربي إلى صراط مستقيم وده جاء جوا لعبة من جنونا سبحانه àrà دينا اسكبت قيما سدولي ملة إبراهيم أجمع بلغ إبراهيم حنيفة ثم تكون وما كان من المشركين تسلنا وزنقا كان ملوبا قل إن صلاتي أقي يوتمون في فجبجو إمامي ونسكي يوتمون دو نسخ أما لفن قديم أجو أما لفن هاجة منافق العاد أجيوا ومحيايا سكرفايس ومحيايا تسميمي وما مات يأتيكمي لله رب العالمين رواه أبو بيداني فذبحه إبارة لله كي أجونك تدخلون بعدي كي أجونك تدخلون بعدي أوديوا نعم وذبح عند القبور بعد كلب يسأل إذا كان تعظيما لهذا فهذا شرك أكبر شابههم دون كلب يسأل كتبهم فيه بيوغو أبيولا فيه أنتوا أنه سارية فأنتوا أنه سارية فهذا شرك أكبر الذي يقول أبو الإسلام الذي ما يقول أبو الإسلام وإذا كان تعظيما لله ماذا قالوا عليه دوتوريه يبقى يقول لهم ومن زال عند القبر بظن أنه مشروع أما لو دون رجل سهل بيبقى ما شريعة في عمر به ما شريعة منه فهذا إليه بدعة وصلة إلى الشرك يعني وسيلة عن الشرك لبدا الكريم ما تبقى عنك بدعة تاريه أنسان ọ̀nà àti ṣọ́ọ̀dẹ̀ ìdọ́lẹ́bọ̀ ẹ̀ṣọ́ọ̀nù ọ̀rọ̀ fẹ́ dá ẹgbọ́rẹ̀ láyé ìgbé ọ̀rọ̀gbà mọ́wé ẹ̀yà níbi náà ààrẹ ìṣọ́lá tó wọ̀tí láàrín tó bí dáadáa ààrẹ mọ́jà fojú di ó di wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ mi sẹ́bọ̀ lónìí ó di wọ́n kọ̀sẹ̀ wọn ní kìkà mí à ń tíra gbogbo ìjọba láti kánò èyí mọ̀ ń dráì ṣé ọ̀pọ̀lọpọ̀ wà ní ọkọ̀ mo á ní káì ọ̀rọ̀ máa ń kú mi kan òun máa ń pè wá wọn áá kíkà kíkà kíkà kíkà oṣù áà òun lọ́ba yorùbá lọ nígbà tó kó lẹ́nu bá bọ́ pé lè dúró àgbòyè tó gbé òun kọ́lá wọnú àwọn ebèrè òun kà bára mú àwọn ebèrè mọ́tò yá sí òun yá sí òun yá sí òun kí wọ́n ti dá àkọ́dọ́ òun kò sí yá àlá àlá àlá kọ́lá mú àwọn ìfọ́jú wọnú ìkọlọ́.

ní pé gbogbo pléyìn gbogbo nkálùkù lábẹ́ ìdílé kí ọmọ ìyàgbá rẹ̀ mẹ́tara ọba rẹ̀ wọ́n bú ẹ̀rọ náà kí ló ní ọdún àwọn ọ̀rọ̀ ń ṣe òyìn ní òun náà kì ọlọ́kan náà wọn mọ̀rí ní iṣẹ́ òdu abúlẹ́sẹ̀lù kàbára abúlẹ́sẹ̀lù ṣàtúnṣe òfìríkà ṣéwù ọlọ́run ọba ọ karama ṣéwù hasun lónìí ó ní àwọn ń tá gbogbo títí ìjọsí gbọ́n ní títí ìjọsí gbọ́n ní imam tó kọ ṣé ọmọ tó jẹ́ ní ṣáàbù kọ́dúrí níbi tí wọ́n ti wà nọ́mbà rẹ̀ owó kan wà nọ́mbà rẹ̀ tí wà níwọ̀n adúláwíà nígbà ìrìn ìjọba nígbà máa ń sọlá ṣé òkú yín ẹ máa jiyàn ẹ máa jiyàn alájẹ́ òkú ayé ni ṣáàbù sẹ́yìn náà wọ́n tẹ̀lé nígbà tí pé wọ́n fẹ́ yíwọ́ kọ́ ṣáàbù kọ́dúrí dè láyé ọlọ́run ti rán màláìka nọ́mbà lọ́wọ́ mi nọ́mbà tó wíwù ó rò pé ọmọ pé ìbò ni nọ́mbà ọlọ́run ti rán màláìka nọ́mbà lọ́wọ́ mi ìbí kọ̀tún ooo. orí tẹ́kọ̀ ní sábà ti jẹ́ ẹ̀jẹ̀ abdullahi abdullahi rabiu jẹ́nsa. nínú àbúrò ní àwọn kàrọ̀ lọ́kọ̀ọ́ sọ́kọ̀ àmì ọ̀lú ọ̀sọ̀rọ̀ ìfún wa ó dé wa àwọn ìlú ọlọ́ọ̀bà mọ́ nǹkan mímọ́ mọ́ sílẹ̀ ọlọ́ọ̀bà ọlọ́ọ̀mọ́ sọ wà lọ́ọ̀bà náà ó ní rárá bílá tí wọ́n sọ́dún lọ sẹ́rẹ̀ wọ́lá yẹ júúzú dábà ilẹ̀ kòmòrò kọ̀ yẹ kí ẹ máa dún nǹkan lẹ́gbẹ̀ẹ́ sàárì bí àwọn sàárì àtàwọn akẹ́nà záàbì lẹ́yìn akẹ́kọ̀ọ́ fi عليه وجا كده يقول له إيه؟ اما اجي اسعاري مدن كنده عندما يدعو لله من جلوه بانه لأنه إذا اتال الناس بذبح عند القبور طيب يبا أمو الله مو يعني رضوات من العادة وين قال ما يعرف ما يفضوه كان بتاري حال حال إلى عبادتها بدين الله يبا ربي يوصل لك ما جاء في فوق عليه دين الله بعض عز وجل ذلك الذبح للجن bẹ́ẹ̀ kí ẹ máa bí nǹkan torí àwọn àtẹ̀mú fún àjẹ̀mú yẹn wọ́n máa bèèrè nǹkan láwọn ọmọ mi nígbà gbogbo ẹ̀mọ̀ láwọn tó máa lè hú òkú yẹn tí àwọn àjẹ̀mú yẹn bèèrè rẹ̀ àmì ọ̀nà púpọ̀ lè máa dúró ọmọdé ọ̀dùdùnú ìdámí ẹnìkan ní ọgbẹ́ ń kankan wọ́n á ní ṣéwì náà lè wá parí ẹ̀kẹ́ akọ́wọ́sì kìfèrí mo ní ní ṣé òye wíkẹ́ wọ́n gbọ́ àpò kẹfẹ́ rí kò rí mi wọ́n àpò mọ́ bẹ́tàrí ìwádìí wọ́n tún mọ́ sípẹ́ǹtì àwọn tí wọ́n nílé gáàdì níbi ọdí ẹ̀mdá wọ́n mọ̀ ní títà ń lọ ní kárí ẹ̀kà tó kúrò ti dá kóòtù mà lẹ́yìn náà ìgbésí tó tó gúnta ní kèfèrí oní olùwàkọ́jọ yẹ̀wò olùwàkọ́lẹ̀ ẹ̀ka kóòtù kẹfìṣú nítorí ọ̀rọ̀ gbogbo orí ẹ̀rí lẹ́yìn pé ìbò nípò wọ́n lọ àwọn èèyàn máa àwọn èèyàn nígbà lọ láwọn èèyàn wà fún wa káàkiri nítorí ọ̀rọ̀ pé ìyá kan náà abdu wa ìyá kan náà sàáìn ọlọ́wọ́ balẹ̀ fọlọ́mọ sọ́ni fún ọlọ́wọ́ balẹ̀ fọlọ́mọ àwọn pé à mo fi ń bẹ̀rù aburú wọn yìí àwọn arúgbálẹ̀ àwọn olùgbó wọn ta àwọn tó bẹ̀rù gbàgbọ́ wa àwọn obìnrin ilé àjì abẹ́nìkan ọ̀gbádùn wọn ní kẹ́ bí nǹkan fáwọn àjẹ̀lú kúta àgbádùn wọn ní ilé ẹ̀bọ ni fa'aza shirkun billah àtàní ilé ẹ̀bọ ní tó yọba a máa dábà ìlú àpò ọdún tuntun yẹ kọfẹ́ jẹran ẹ̀jẹ̀ yẹlé ẹ̀jẹ̀ kọfẹ́ jẹran حول الذبح لإكرام الخير أبو لا نجو وأنا آه النجو هي عاد حتى بيهندو لتيه لا بيهندو لتيه ويذكر عليه اسم الله فهذا لا تطفي فقال النجو هنا وتبرون له لأنه من آداب الله من العبادات اللي إنه على هذا لكيس إنه إبادة أما الذبح الأدحية أما كثيرا ليه الذبح الحقيقة حقيقة والذبح عقيقة بكثرة سنة والذبح الذي يكسر به عبارة فهذا عبارة بالله عز وجل نفى هذه بكثرة لي ولا بفكية تولي كفجتك نفع كجاعة كنت اللولة كنت الكتلة كنت الكتلة وعندي دي ما بلابنا بلابنا دي ومرنا النزبها asmanu ma najid asmanu ìfọwọ́ wọn jù asmanu ìfọwọ́ wọn jù ń jọra ọ̀rẹ́ ẹ̀ tó tóbi ó di rárá tẹ̀ ní àwọn wa ẹ̀rọ rárá o ọba adọ́láhùn ọjọ́ ti mo fẹ́ ṣe ìkómọkọ́ ni nítorí olówó kan wá táwò olówó lọ́rí ẹ̀ báyìí olówó lọ́rí kan fún wa gbogbo tí kí n ra ẹran wọn lọ zango ya wọn ní kíra wọn ní ìlú ní kò sẹ́nà ní ilẹ̀ mo ní àwọn ẹni mọ̀ ta kò sí kìkan bẹ̀. nínú òdòdó mú lọ́wọ́ bí ẹran sún ẹran sún lọ́nà mọ́ á kọ́tà tó bá wọn. tí wọ́n ti mú bàbá mi kan ya zango lọ sí ìlú. ìgbà ara ẹran ńlá alẹ́ ọjọ́ kejì ìkòló ń tẹ̀lé àti ìgbàlọ́ síkù so gbà tí wọ́n á ṣe ẹ̀rọ ìmọ̀ ayọ ẹ̀yán lẹ̀ wọ́n á gbé sínú kíláàsì kúlà àgbé sáwò àwọn àmì ọkọ̀ ìmọ̀ á fún ní ẹ̀rọ yẹn àwọn ìlú ah! ó rà mí rẹ̀ àwọn tó bí ó dúró ẹ̀tọ́ fáwọn ní kí ilé dúdú ẹ̀mí bí wọn ṣe kọ́lọ̀ ní ká asùnmọ́ àmì ìdí pé asùnmọ́ ní mohammed ìtumọ̀ wọn jù ẹ̀kọ́ ní ìbàdà yẹn máa ṣe kí ìbáṣọ̀rọ̀ abẹ́rẹ́ tì ní ọgbẹ́ kan ní ìbàdà pé iléyà àwẹ̀ ìtumọ̀ òbíkíríkà ó lè ìtumọ̀ àti àjùlọ ẹ̀kẹ́ yẹn ló fọlọ́ bá àbí ẹran tó ní fọ́lójú kan àbí ọ̀rọ̀ fẹ́sìtàlì ẹgbẹ́ rẹ̀ mi ló gbọ́ ọ̀ṣọ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹran sísá ẹran ẹ̀fọ́n ẹ̀ làbúrò ẹ̀bá ẹran dé ẹran four thousand ó tóbi ju ẹran ti fẹ́sìtàlì ẹ̀kọ́ ìṣẹ́ mọ́ ẹran ẹ̀kọ́ ẹran ẹran ẹran àti ẹran ti fọ́lójú kan ó ní ẹ̀bá ìlàlẹ́ mi bí ojú ẹni lórí ìwárẹ̀ lọ sí ìgbòsà ojú ẹni lọ àkọwọlé à oníwọ̀n láìbọ̀dá ẹ pé ìjọ kejì mo ní àyìnlẹ̀ fún lójú wọ́n bá bẹ̀rẹ̀ sí lé inú tí àlọ́ ìyànú tí ó là wọ́n mọ́ lọ́sí ìdí tó dá lọ wọ́n lé lẹ́yọ̀ wọ́n bá wọ́n ẹ̀rọ abúlé lọ́ra bí ẹwà èyí máa rẹ̀ tó bá dáa ní ó bí ẹwà iya ni afirika ni ó ní eré ìlà ní àtúndà ọmọ rẹ ti dáńtì ẹ ọdẹ máa ń sinmi ẹgbẹ́ rẹ ló máa lọ máa rẹ lọ́kẹ́ ní àgbẹ̀ ara wọn sí ìdáhùn ó ní ìbùdó dáadọ́ ó ní ìgbà kọ́lá ní kẹrọ gbọ̀ǹkà àánú wọn láàpẹ́ kí àná jáde bá ní ìjẹran yẹn àti bìsílà ní pé ọmọ kan tẹ́bí lọ ní pé kí á rọ̀ sọ̀rọ̀ lọ́à kí lè rán ní ìta nǹkan yìí náà àbẹ́bí ni mílíọ̀tì àbíkún Ibrahim ní sọ́nà bàbá ńlá yẹn nàbí Ibrahim wọn ni ọmọ ẹ̀rọ náà di zalik كيواني كيوا نبني لحمها وشعرها ديين وراري بدلالة البال كينا عطي عرف قرون عطي قوري عطي الغاري مو عبد نوت مو شهرين بها لا ما من تقول هاد موازين هو جديد هو في ايش الرابية وقال لنا قدو كان هو يربي يمكن حتى انا او ديالي دا انا جدي انا وقلان جلال بركة او سامي افراني كنيا بيا بيا بيا بيا àbí ìlú àwọn ẹgbẹ́ ìjọba ọlọ́run kò wà láti fara sí ìka náà àmà zábọ̀ ọ̀la àdìkíyà àmà kí yẹn pẹ̀rẹ̀ fúnléyà kí yẹn dúró fúnléyà wọ̀dábì náà àwọn kéyìká àbí kí yẹn pẹ̀rẹ̀ fún wọn ìkómà wọ̀dábì náà lè yẹ kó bí ibi ìbára àbí yẹn tẹ́kù ìbára fàárà ìbára kìdì láyà àdúgbò dẹ́là bí ìbára fọ́nà ọ̀bà ni wọ́n yóò gbá ní mọ́kànlọ́ káàdúrà kúkú kan yẹn kọ́lọ́ mi lẹ́yìn ọlọ́ba بيجد وتعظيم الإبادة بلاد جدا مرابع سلفهم ولا يلبى عند القبر أعب آه، المخلوق قبر آه، الجندي ساريه لك كان لأن هذا يقول إلى إبادته ليسوا على ما جوتكم كون قوية كما جاء جسم جاءت سلم إلى السلام عليكم ورحمة الله وبركاته